gbogbo àwọn tó ń wo Orísun ayọ̀ wa alẹ kan mo mọ̀ alẹ kan ayọ̀ wa kan mo mọ̀ tẹ́bá ti jí lówùrọ̀ ká máa wo torí pé alẹ́ kan alẹ́ kan ayọ̀ alẹ́ kan àmọ́.